الحمد لله الذي أنعم علينا بالإسلام وفضلنا على سائر الأمم والأنام وأكرمنا بشعائر الإسلام والأعلام وأخرجنا بنبينا محمد صلى الله عليه وسلم من ظلمات عبادة الأصنام إلى عبادة الله لنفوز بدخول دار السلام اللهم صل وسلم على رسولنا محمد وعلى آله وصحبه على التمام أما بعد أيها المؤمن أيتها المؤمنة اتقوا ربكم واعبدوه ولا تشركوا به شيئا واعلموا أن ربكم قد أمركم بعبادته وحده ونهاكم عن الشرك ووسيلته وتوعد على من أشرك معه غيره فتارة بعذاب أليم وتارة أخرى بعذاب شديد ولربما بعذاب مهين ويتوعد أحيانا بتحريم الجنة عليه والعياذ بالله قال عز وجل إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار أيها المسلمون الحجاج أيتها المسلمات الحجاج طهروا أنفسكم من أدران الشرك لتحصلوا على ثواب حجكم وتنالوا به رضا ربكم عز وجل وإذا وصلتم إلى الحرمين وإذا وصلتم إلى الحرمين فاعبدوا الله وحده لا شريك له ولا تعبدوا الكعبة ولا تعبدوا الكعبة فاعبدوا الله ولا تعبدوا المقام فاعبدوا الله ولا تعبدوا الصفا فاعبدوا الله فلا تعبدوا المروة فاعبدوا الله ولا تعبدوا منه فاعبدوا الله ولا تعبدوا عرفة فاعبدوا الله ولا تعبدوا مزدلفة فاعبدوا الله ولا تعبدوا أعمدة المسجد الحرام فاعبدوا الله ولا تعبدوا قبر نبينا محمد صلى الله عليه وسلم ولعل هذا هو السر في أمر الله تعالى في قوله فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف أي مع عظم بيتي وحرمته فلا تعبدوه ولا تسألوه ولا تطلبوا منه شيئا أيها الحاج السعيد التزم الإخلاص والتوحيد وابتعد عن الشرك والتنديد وفقك ربي للخيرات والتسديد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف النبيين وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أتيقف الله الله أبطر إسلام فهو تسر وانا فيسن الإسلام أفقف الله أبطر بوالك بوالك بوالك ó fi wá sí ọ̀gá lórí gbogbo ìjọ tó ti síwájú ìjọ tiwa ọ̀dẹ̀ sí ìjọ kankan tí ó wà lẹ́yìn ìjọ ànábì wa Muhammad ma sallallahu alaihi wa sallam àtúnsọpẹ́ fún ọlọ́wọ́ ọba ọba tó fi àwọn òpó ńláńlá tí ń bẹ nínú ṣẹ̀ríà Islam tó fi pa gbogbo wálé ó sì wálẹ̀ tí ń kírun ó sì wálẹ̀ tí ń gbààwẹ̀ ó sì wálẹ̀ tí ń yọ zakat ó sì wálẹ̀ tí ń fi hajj ó sì wálẹ̀ tí ń fi ọlọ́wọ́ ọba lọ́kàn tuntun ọlọ́wọ́n ọba tọ́kàn wálé pẹ̀lú àwọn símbọ̀ islam tọ́pọ̀ yìí torí àpẹẹrẹ islam ọ̀pọ̀ subhanallah ló fi jẹ́ sí pé ọlọ́run náà fẹ́ sọ̀rọ̀ àwọn àpẹẹrẹ islam ó ní wà máa ń yọ azim sha'a'ir Allah àwọn àpẹẹrẹ islam ò lè kàtá àpẹẹrẹ islam nínú àlùwàlá ọlọ́lọ́mọ yìí náà bẹ̀ àpẹẹrẹ islam níbi tayammum lásán ọlọ́lọ́mọ yìí náà bẹ̀ àpẹẹrẹ islam níbi wá ní tọ́ bá wọnú bọ́ọ̀ wá ní tọ́ bá ṣẹ̀ wá wọnú tẹ hajj ọlọ́run ọba tó fi àwọn àpẹẹrẹ tó kó sínú ìsìláàmù yìí tó fi pán wálé àsọpẹ́ fún náà bákan náà àtúnsọpẹ́ fọ́lọ́run tó mú wa kúrò nínú àwọn tí a ń bọ òrìṣà àwa náà wà kọ́ ọlọ́run ọba ló fi ànábì kẹwàá wà sallallahu sọ wá pé bíbọ òrìṣà sínsìn nǹkan mí lẹ́yìn ọlọ́run òye wa wípé kìíní ìyá ní tá a fẹ́ máa sìn yí ìyàwó alámàdá kò sí nǹkan táwọn èèyàn ń sìn ọba àyàfi kọjá sí pé ó ní bẹ̀rẹ̀ ó sì lógún tàbá ti wá ń sin tó ní bẹ̀rẹ̀ ajẹ́ sí pé kí làwọn kan ń sìn kí nǹkan yìí ó tó dé ńgbà náà kábìrà wọlé jẹ́ kọ̀lẹ́tọ̀ pé ká kí nǹkan náà gbogbo tó bá ti ní bẹ̀rẹ̀ tó lópin àbùkù kan ò ṣùgbọ́n láwọn ọba wátáwà ní sin nínú ẹ̀sìn Islam kò ní bẹ̀rẹ̀ kò sí lópin Allahu akbar àti àsọ̀láàtù fún àrẹ́lúwà Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run yìí títí àsọ̀láàtù àti ọlọ́run yìí títí àsàlámù táàtì ẹ̀lẹ́túmọ̀ ẹ̀kan á kà máa pè ní kéwú náà ní pé àsọ̀láàtù àti àsàlám bó tú ló túmọ̀ rẹ̀ yóò bá tó lè kọ́fà túmọ̀ rẹ̀ àsàlá kí lọ fẹ́ túmọ̀ àsàlá rẹ̀ ó pé ọlà ọlọ́run ìkẹ́ ọlọ́run ọgbà ní ti ń bẹ nínú àsàlá tó kọjá ìkẹ́ nínú èdè gbogbo nǹkan nkwenye ń pè ní orí ayé níbẹ̀ nínú àsàlá a máa fi àsàlá àti àsàlám ọmọ bàbá ànábì wa Muhammad sallallahu alaihi lẹ́yìn gbà náà ìrẹ́mú ẹ̀jẹ̀ ara wa létí ká tún bẹ̀rù ọlọ́run bàbá tí wá ń bẹ̀rù ọlọ́run ká máa mọ̀ sí ọlọ́run ọba nìkan láàmà wàhàbùdú wà láti ṣe kò lè ṣe ọlọ́run nìkan ni ẹ máa sún ẹ máa mú nǹkan mọ́ ìmọ̀ ọlọ́run ọba ẹ máa associate anything mọ̀ ọlọ́run ọba o torí ọba pé ní máa wá o ọlọ́run ọba tó pé inú bí èèyàn bá jọba láyé bí ẹ bá jẹ pírẹsidẹ́ǹtì láyé ìgbọ̀nmọ́nà gbọ́dọ̀ mọ́ ní àwọn mínísítà àtàtà oríṣiríṣi àwọn ènìyàn kò lè dáa sí ṣùgbọ́n lọ́wọ́ ní èyí ò nílò amúgbálẹ́gbẹ̀ẹ́ kankan assistance kankan sì bọ́ lọ́wọ́ wa tọba tí wàá rí báyìí ní èyí tá a wá ń sin nǹkan míì tó jẹ́ sí pé kò tiẹ̀ free ti kọjá assistance bọ́ lọ́wọ́ wa bí ẹ bá ń sin nǹkan tó jẹ́ tó free ti kọjá assistance á mọ̀ pé ó tiẹ̀ pè díẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan táwọn èèyàn mú tẹ́ǹsìn lẹ́yìn ọlọ́run yìí kò tiẹ̀ ṣe déédéé tọ́lọ́run ọba ti lè ṣe olùrànlọ́wọ́ fún

gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yòókù ló ní àyàfi nínú ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ẹbọ kọ̀sáyàfi bẹ́ o ọlọ́nlẹ̀ ń bá kú sórí ẹbọ yóò jìyà yóò jẹ́wé yámọ́ o kò sí ẹ́skíùsì fún kò sẹ́nu bẹ̀bẹ̀ fún kò sẹ́ni tí ó gbà á lẹ́ o yẹn lọ́wọ́ bá ti sọ alim ìyà tó le kókókó gbàmí àyà àdáàbùn shadid gbàmí àyà àdáàbùn alim bàmí àní àdáàbùn mohin ìyàjíjí sí ẹ̀yẹ ènìyàn àwọn ẹ̀yà kan tó jẹ́ sí kí ó lè má lè ṣùgbọ́n àbùkù wà mẹ́ odidi ọba àlù kí wọ́n mú ní ìsìn wọ́n pé ya ọwọ́ títàn àbí ọwọ́ ọ̀ndàwíà àti níkà ọwọ́ àárín káàkiri gbogbo òlú rẹ̀ tẹ́mọ̀ pé ìyà tí ò lè máa sọ pé yéè ṣùgbọ́n kí ní mẹ́mẹ́ jàmáà àbùkù bàbà ní mẹ́mẹ́ náà ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá kú sórí ẹbọ yóò jíyà àbùkù ìyàtọ̀ lábùkù nú yóò jíyà tó lé bákan náà yóò tún jíyà tó jẹ́ sí pé tí bá ń jẹ lọ́wọ́ yóò máa sọ pé yé ìtumọ̀ àdábùn àlímù ẹni tí ń jẹ ọmọ àfi ilẹ̀ pé yé yé mo gbé o òun kàdánwò irú ìyàbẹ̀ yóò jẹ́ tó bá kú sórí ẹbọ ọlọ́run lé nínú Al-Qur'ani pé innahu man yushrik billah

ayyuha al-muslimun al-hujjaj ẹ̀yin mùsùlùmí tó rí rí kò yí tó jẹ́ ti yí lọ́dún tó jẹ́ sí pé ọlọ́run ọba ní kẹ́ẹ̀rí mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílé ọlọ́lọ́mọ yìí èèyàn nílé àrájì gan mọ́fẹ́ lọ àìjì mọ́fẹ́ lọ àìjì tùmọ́lọ́ ní kọ́ bọ́ sí wọ lọ́wọ́ lẹ́yìn lọ́dún yìí bíbọ́ tó bọ́ sí ọ lọ́wọ́ yìí lọ ronú dáadáa kó lò dáadáa tọ́hìrù àrùn kúsẹ́kùn ẹ̀fọ́ra yìí mọ́ òun min àdúrà ní shift ẹ̀fọ́ra yín mọ́ kúrò níbi gbogbo jáde jáde ẹbọ rédè rédè ẹbọ ẹ̀fọ́ra yín mọ́ o ẹ lọ mọ̀ wípé tẹ́ ẹ̀ bá ti fọ́ra yín mọ́ ọkàn lọ wò rán ní onímù kankan bọ̀ wò lè tó tó lo àhàlẹ́ tẹ́bá wá dé haram méjèèjì ìlà wasaltum ìlà ahúzil haramain tẹ́bá dé maka madina ẹgbọ́ fa'ibudullah wahda ọlọ́run nìkan tó ní ẹsẹ̀ mẹ́rin wala ta'budul káàbà ẹ má sin káàbà o tọ́ọ̀bá dé maka má sin káàbà o ọlọ́run ní ẹsẹ̀ mẹ́rin a ti gbà kó ti fọ́ra rẹ̀ má láti lé ó rẹ̀ ní ti wáyà ti gidi fún láti lé rẹ̀ máa ṣùgbọ́n tó bá dénú sí ájì tán yọ ṣàgbákò àwọn ẹni bú wọ́n wà bàtẹ́ ájì ẹ̀mọ́ lọ́wọ́ wọ́n bàjẹ́ mọ́ lọ́wọ́ ó ti fọ́ra rẹ̀ mọ́ láti lé tọ́ ọba dé má kàtà ẹ̀sìn lọ́wọ́ ọba nìkan ṣoṣo ni má sì nǹkan míì mọ́lọ́run pàápàá jùlọ má bọ kàábà mùsùlùmí ìbọ kàábà kàábà ìtọ́rọ̀hún kàábà ò lè fún àárín kankan ilé ni o ilé tó níyì lásán lọ́sàn ìjẹ́ o ilé tá a mọ́ ni o wọ́n kó yán rí ẹ̀rí o gbọ́mí dáadáa kàábẹ̀ ìsọ̀ lọ́wọ́ ọba kò lè fún ọ kò lè gbà ọ́lẹ̀ kò lè mú wá fún ẹ kódà kò lè sọ̀rọ̀ kò lè ní kò lè mú níbi tọ́wà bọ́bá jọ tí kò lè fọ́rẹ́ wọ́n fọ́ ní ẹsìn lọ́wọ́ ọba nìkan ṣoṣo ní ẹmọ́sìn kààbọ̀ ẹlẹ́mẹ́mọ́ pé àásà ẹmọ́sìn wẹ́ nínú gbàlágbà kọ́lá àfá especially àwọn dúdú wọ̀n wọ̀nyí tá a bá ti dénú sẹ́ hajj àti mẹ́rìnra wa pé funfun dá hajj wá lọ kódà kọjá sípò àti ẹ̀tí ìgbéyàwó kọsá dúdú lásán ọlọ́run kọsá náà wà wà kọsá dúdú ìlásán lọ́ba ti dé funfun báyìí ó ti máa rọ̀bọ̀ dáa fún ju wọ́n lọ wáyé ìrẹ́nu ọpọlọ rẹ funfun ètò gbogbo funfun lọ́jà àfáà ìwọ̀n tó ní ọmọ alágbàdọ́jà sọ àwọn ọ̀nà táwọn ẹ̀yàn fi ń fi sin kàábà ọ̀pọ̀ ẹlòmíì tó bá ti dé báyìí ìdí kàábà ní ọ̀nà yóò máa fọ́kàn báyìí yóò máa la báyìí yóò máa fọ́kàn báyìí ẹlòmíì máa bá kàábà sọ̀rọ̀ kàábà wọ́n gbàgbé mi o wọ́n gbàgbé ìyàwó mi lé o ah, kàábà o kàábà gan orí nàrí rẹ̀ ìjẹ́pẹ̀ táwọn hìd láńsọ fún ẹ kàábà ọlọ́sìn o ọlọ́sìn kàábà o má di ẹni tí ó wà máa bọ kàábà tó ọba dé kàábà ẹlòmíràn tó máa ní ọba yẹn yóò máa fi ra yà ọba tí ń ti báyìí yóò máa fọ má di bẹ́ǹtì ẹ̀ o má ṣe bẹ́ẹ̀ o ẹnu nǹkan tá a ti ń di kàábà tọ̀ wá fún tẹ́lá sí ní kí là wá fún fún ọlọ́run tá a wá fún fún ọlọ́run ẹgbẹ́ bó jẹ́ pé tọba jókòó ẹ̀hẹ́n níwájú òkú dáhùn wòyí ẹni máa ní òpó ló ń sìn ní àmì òsìn òpó ọlọ́run ni mo ti kí ni ní àná ṣùgbọ́n àyè yìí mo ń sìn láwọn fẹ́ náà ni kàábà ni kàábà ìtọ́ ọlọ́run ṣùgbọ́n àyè àtẹ̀yìn rẹ̀ bọ́ bá sin lọ́n bẹ̀ sán rẹ̀ ọmọ yìí lálátọ́ gbà tó bá kírun bẹ̀ èèyàn nàìjíríà èyí ó lè kírun fún fún ọdún àkọ́gbọ̀n ọdún kọ́mọ̀ sí rí ládàrún kan tí wọ́n kí mẹ́ ànábì àrí sọ́lá àtọwọ̀sálàm búdẹ̀ gbúdùn fẹ́ yà á bẹ̀rùn ń bọ̀ bá yá á máa yà á bẹ̀rùn padà sórí àkókò tó bá dé mọ́ká mọ́sìn kàábà wò ọlọ́run ọba tó ní kàábà kò náà ní kò sí fáàbùdó lọ ẹsìn lọ́wọ́ ọba nìkan tó tó wà láyátá àbùdó lè máa kọ́ ẹ mọ́sìn màkàmọ́ Ibrahim ẹlòmí màkàmọ́ Ibrahim rẹ̀ wákàtí fásitì ti rí báyìí yóò gbé ààyè ah, mi ti dá màkàmọ́ Ibrahim mọ́ gbàgbé mi o àwọn kàáyè mi jọ dá fún mi o màkàmọ́ Ibrahim o ti sìn ìbò sí nsọ̀n o ti dẹ́lẹ́bọ pẹ̀lú tọ̀nsọ̀n kò sí yàtọ̀ láàrin ìwọ́tọ́ lọ sí Ọ̀ṣun Òṣogbo tí sọ pé ọ̀sán òṣogbo fún mi lọ́mọ kò sí àtàrà àmì wà sí torí pé ní tí èyí bá ti sọ lọ́nà tá a bá ti pè é tá a bá ti gbágbára fún ẹlẹ́bọ̀ ní àkàrà sàwáwù ní gbogbo wa báyìí ó yí abáyìí tó ọba débi makọ́m kí náà fílà lẹ́yìn ẹ̀ lásán ọlọ́run sí ní òsì kì í ti Ibrahim lọ tó ọba dé maka sí lọ́wọ́ ọba wàlá tó àgùdù sọ́fà òkè sọ́fà mẹ́mẹ́ta àti bẹ̀rẹ̀ sọ́fà àti márùwà mọ́gbẹ́mi lókè o níbi oke òkè mọ́wà yóò oke òkè loki loki ni ọmọ ẹ̀sẹ̀ ní o a ah, ó ti dẹ́lẹ́ bọ́ báyìí òkè tọ̀bá lọ́ba ń kà wọ́n ọ̀tá mi láyà ah, à ọba tó ní sọ̀bá òun náà ní kò sí bẹ́ẹ̀ náà oke ọba tó ní márùwà ní ó ma ọba tẹ́ ẹ bá dé mìíràn títí ájì bá bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá dé mìíràn mi nǹkan kan fún ọlọ́wọ́ ọba tó ní mìíràn ló lè mìí nǹkan fún ẹ̀ bẹ́ẹ̀ náà ni tọ́ ọba dé aráfà máa wò kí káàkiri òkípọ̀ nàìjíríà ìtókèláwà lọ mọ́ta káàkókèláwà lọ ní kílà lọ sí ọlọ́wọ́ ọba tó ní ààyè ń lọ sọ fún wa yí pé òun wà ju ààyè yòókù lọ èyí pé àánú òun wà ń ju ààyè yòókù lọ náà lọ àti àwọn tí t'ọba dé àrọ̀fà mọ̀ pé àrọ̀fà o ọlọ́run tó ní àrọ̀fà ó náà ní kò fi ṣe o bọ́ọ̀ bá dé Musdalifa mọ̀ ọlọ́run ọba tó ní Musdalifa ó náà ní ó pè bá dé masalasi Maka ọmọ rí àwọn òpópó àwọn afáwa náà máa ń dáwákà pé òpópó Maka márùrù alìjẹ́nà nílé wa Maka mímọ́tọ́wá mọ́ yìí má ọpọlọ èèyàn dúdú àwọn yorùbá ní kìí ṣe gbogbo tí ń ní gold tọ́ba arógbó maka yóò máa òbí ṣe sáyìn sáyìn pé ah òpó yìí jẹun fọwọ́ mi kàtí ń fẹ́ra ya mi káyé náà ọba ti lè dán o ó ti mi o òpó maka nígbà tá a sọ̀rọ̀ kàábà lọ́wọ́ ma òpó lásán jáde gbé wọn dúró lásán kò sí nǹkan kan tó pò yẹn ó ṣe fún ẹ o ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba tó ní ààyè yìí ni tí ọmọ ẹ̀sẹ̀ bákan náà èyí tó jẹ́ olórí ẹ̀ ni pé tó bá wá dé Madina ọlọ́run ọba tó dá ànẹ́bì ní ó sìn mọ́sìn ànẹ́bì nídìí sàárè rẹ̀ oríṣiríṣi ọ̀nà làwọn ẹ̀gbọ́n àti ànẹ́bì nídìí sàárè ẹ̀wọ́n abẹ́ lómi lè pè kí lọ wá lọ Madina ó sì mọ wá ànẹ́bì lọ ọ̀ gbà ànẹ́bì kọ́ wá lọ Madina ànẹ́bì lẹ́yìn gbọ́dọ̀ wá mi wá Madina sọ́lọ́lọ́hù aléhi ìdáwó ẹlẹ́mẹ́wọ̀n bí àwọn ah, ọ̀fẹ́ náà nẹ́bí eh, ẹ̀ wọ́lọ́ gbàgbọ́ yá nẹ́bí ń tiẹ̀ ìdáná bí oní nǹkan sọ pé ẹ má máa ẹ má máa travel abámi bí tààrí mi bá kú náà dẹ̀ ṣe pé ìfẹ́ travel wá di tààrí oṣù forí bí ń tọ́lọ forí ó tọ́ba bí àdúrà ó ti tọ́ba musa rí àwọn ànábì ọlọ́run níbi tá a máa lọ táwọn ọmọ dìgbàdìgbà lọ́bẹ̀ ọlọ́run kó bínú sí wọn kí lọ wá lọ Mádínà masalasi ànábì ni o ẹwà ní kí lọ wá lọ Mádínà masalasi àní masalasi tọ́ba dé Mádínà mọ́jọ́ di sàárè kọ́ wá máa tọrọ àdúrà fún ara rẹ̀ ìwọ lọ́run alómi ọjà ẹ̀kọ́ ànábì kan yá Rasulullah ìwòjíjẹ́ ọlọ́run mọ́gbàgbé mi o ọjọ́ bí ó kú ti mọ́ lára láti lé a máa lọ títí tààrí bàbá rẹ̀ lọ́pẹ́ bàbá àwọn mọ́sùn lọ́rùn wọ́n fi wálẹ̀ yóò wá fi wé pé à ah, nígbà tí bàbá rẹ̀ ọba ti sùn lọ́rùn àjẹ́ ah, pé bàbá mọ́sùn nígbà náà wà Muhammad nígbà náà sallallahu alaihi wasallam lẹ́nu ẹ̀ lọ́rùn tó bá dé ti tààrí ànẹ́bì assalamu alayka ya Rasulullah ọ̀tá tọba jẹ́ ti sálámà lẹ́ẹ̀kan mọ́dé bẹ́ mọ́dé kó mọ́dínà mọ́dé bí tààrí mọ́ tọba tó níbi tààrí annabi lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin ò ti ń gbé pè díẹ̀ díẹ̀ dákùn má fọwọ́ ara rẹ fáwọn ọ. tọba

yọ́nàjò a ama pé ọ̀wọ̀ ọmọbẹ̀ fà anabi nígbà tí ń bẹ láyé ọ̀wọ̀ ọmọbẹ̀ anabi náàbí nígbà náà alaihi wasan o dò pẹlu adab pẹlu ẹ̀kọ́ pẹlu mọ wà wájú ẹni ńlá salamu ya Rasulullah ó sì kó ń bẹ́ mọ́mà wò kiri ilé mọ́ báyìí tọ́ bá dé Madina má sin sàárè má sin ànábì ọlọ́wọ́n bá tọ́ ní kò bóyílé náà làtírí tí ń bẹnu súúrà àti gbogbo wa mà lè ilà fi kọ̀rẹ̀ ọlọ́wọ́ bá sọ pé falẹ̀ ààbòdó rọ́bà àdàbáì alàní àfàhàmà ju ẹ̀rọ àmàna min khawf ọlọ́ni falẹ̀ ààbòdó ẹ̀yà àmàṣìn tààlẹ́ ni àmàṣìn rọ́bà àdàbáì ọba tó nílé ọba tó ní kàábà orí àrin ẹ̀sìn bẹ́ẹ̀ náà làwọn náà fún ọ pé ọba tó ní kàábà yìí bọ́lọ̀ wọn bá ti pàṣẹ ọba tó ní márùwà ní òsìn ọba tó ní makamu ibrahim ní òsìn ọba tó ní sọ̀fá náà ní kó sìn ọba tó ní mìnà ó náà ní kó sìn ọba tó ní musdalifa àrọ̀fá ọba tó ní gbogbo àwọn àyíká àti ṣiṣẹ́ ìsìn ọlọ́run ọba nínú tẹ́ hajj ó náà ní òsìn ó náà ní tí ń bọ́ tẹ́ hajj rẹ̀ tá gbọ́ kúkú bẹ̀ padà bàbá yá náà ní labbaika allahumma labbaik labbaika la sharika lak labbaik innal hamda wan ni'mata láàṣẹ̀rì ìtàlá abẹ́lẹ́ àwọn ọba gbogbo àwọn tó ti múra àwọn ọba kó sí nírọ̀rùn fún wọn tí wọ́n fi ti ájì náà nírọ̀rùn tí wọ́n fi ní dẹ́lẹ́bọ̀ nínú ẹ̀ ọlọ́run ọba kọ́ba ṣe fún wa ọlọ́run olórí gbogbo ẹ̀ ní kẹ́ nímọ̀ kẹ́ kẹ́kọ̀ọ́ kẹ́ gbàgbọ́ yìí ń tẹ́ fẹ́ lọ ṣe tó débẹ̀ mọ́gbàrá lẹ́nìkan ti ní ọmọ gáàdì ẹlọ́run ó lè má yóò náà tàbí kọ́jọ́ sí pé ọ̀tọ̀ níbi ó yé sí bọ́yá ru nǹkan táwọn wíìlú náà máa ń ṣe ntéèyàn bá ti ń ṣe náà ni ó fi pọ̀ ẹ̀ntí bá ń tọ́bá jọ máa kẹ́kọ̀ọ́ fún náà bákan àbẹ̀lẹ̀ wọn bá gbogbo àwọn tó ti múra ọlọ́run ọba ẹrù yín tẹ́ bí ọlọ́run bá yín tu mọ́ o torí títú ni pé kọ́mọ́ yà mọ́ ọlọ́run ó jẹ́ ọ̀yá o gbogbo ẹ̀yin tẹ́ tí ìmọ̀ pẹ́ lọ àbáwá tá à ń tí ìmọ̀ pa lọ tó ṣe pé ọlọ́run káǹtì àwa náà mọ́ ọlọ́run dákun tí ó jẹ́ rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa náà gbogbo tàwíìdì ọlọ́run tá a mà ní pé kásílọ̀ nìkan ṣoṣo tẹ́kùn náà ni àkọ́kọ́ islam ó náà láàrin islam ó náà ní parí islam ọlọ́run ọba kò tọrọ gbogbo wa lọ́rùn ogun tí wọ́n pè ní ẹbọ ṣíṣe nínú ọ̀rọ̀ nínú ṣe nínú wà nínú àdéhọ́kàn ọlọ́run ọba kọ́ yàwáyà wà á fi rúdà àwọn náà